bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ níbi gbogbo tí a ti ń wò wá káàkiri àgbáńlá ayé pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV akínyìn alòyìn lọ́gbẹ̀nu wípé atukọ̀ ewu ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí àsọ̀wá sówó àsọ̀wá sọmọ àsọ̀wá sàìkú baálẹ̀ ọ̀rọ̀ gbogbo ohun tí a bá dáwọ́lé báyìí yóò máa yọrí sí rere ẹ má gbàgbé wípé bíbélì sọ wípé búburú ni gbogbo ọjọ́ ṣùgbọ́n ká fi àdúrà ká fi ra ìgbà padà búburú tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí lágbára àṣẹ Èdùmàrè yóò di rere fún aláṣẹ Èdùmàrè a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì lágbára ọlọ́run a parí pẹ̀lú alihamdulilayi láṣẹ Èdùmàrè adé àfọ̀rùnmìlà padà lọ́jọ́ tí baba ń tìkọ́ lọ́run bọ̀ wá láyé ó ní kí baba ó rúbọ ó rúbọ ó ní kí baba ó ṣètùtù ó ṣètùtù ó ní torí kíni ó ní torí orí ẹ̀ ni wípé kórì ẹ̀ kó ba máa gbàbòdè pé tó bá délé ayé tán kórì ẹ̀ kan ṣe kíni kó ba lè máa sìn nígbà tó délé ayé ọ̀yá gbó sá lọ sílé ya ṣọ̀gbó gbó sá lọ sí kòso ọ̀nùmílà gbọ́ ó lanu kótó òní àwọ̀ bọ́ sí lẹ́nu wọ́n fún nírùkẹ̀rẹ̀ yẹlẹtù yẹlẹtù méjì ó fi sọ́wọ́ tún ó fi sọ́wọ́ òsìn òní ẹ wò ó ó ní tóun bá ti jí báyìí orí òun adọlọ́rọ̀ orí òun adẹnire láṣẹ Èdùmàrè orí tèmi náà lónìí yìí adọlọ́rọ̀ orí mi adẹnire orí mi adẹnia pèsè ńláṣẹ Èdùmàrè nítorí orí làbábọ̀ àbá fòrìṣà sílẹ̀ ẹ wo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta òun náà mo fi gbà tí mo fi súre lónìí yìí ìsúre ọ̀sẹ̀ yìí òun náà ní lágbára ọlọ́run orí òní ta kò wá níbi gbogbo tá a bá ti wà ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o olùṣọlá ìṣàlá ló kàn mí oyè nẹ́kọ̀ lórúkọ bàbá tó bí mi lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ará akéwìn mi màtó méjì ọmọ ẹrú nísìnyí ẹ̀ẹ̀kan kì í sì nìyàn ìṣọ̀lá olómi ọgbọ́n yìí rèé akéré tó fìnnú ṣọgbọ́n ẹ má gbàgbé lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa láti lè máa ṣe kíni láti lè máa bá wa dúnàádúrà níbẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook òun la wà níbẹ̀ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti YouTube a wà níbẹ̀ bàbá gbàgede ìmọ̀ tv ẹ̀ òun ni ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube wa lórí ti Instagram gbàgede ìmọ̀ underscore twenty two òun ni ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lórí ti Instagram ẹ̀yin tí ẹ wá fẹ́ pè wá live and direct ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ èpè fẹ́ gbé ìpolówó ọjà wá ni tàbí ní nǹkan tẹ́ fẹ́ fi tó wa létí ìròyìn kan tó ń ṣẹlẹ̀ ní ìyàjóyàjó lápá ọ̀dún tàbí ẹni àwọn ayẹyẹ kan tàbí ìkejì tẹ̀fẹ́ ká wá bá yín gbé ní kíákíá ẹ lè pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó ń lọ tó ń bọ̀ lójú àmúhùnmáwòrán yìí àwo ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ eléyìí wípé ní gbogbo ọjọ́ láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta sátidé òun náà la máa ń pètò yìí wá fún yín ní ìkànnì BGI TV ń báwo la ṣe ń ṣètò yìí fún ẹni tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ ti ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì BGI TV àkọ́kọ́ mú àwọn kókó eléyìí tó suyọ nínú ìwé ìròyìn lójúmọ́ lẹ́wà lórílẹ̀‐èdè Nàìjíríà àmú wa fún yín ẹni tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí ẹni tẹ́ ẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ wà lókè òkun ẹ̀ fún àǹfààní láti lè jẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ mọ̀ mọ bó ṣe lọ lórílẹ̀ Nàìjíríà yìí ní kọ́mọkébé àmọ́ àwọn kókó onúròyìn àmú wa fún yín lẹ́yìn tí a bá ti mọ àwọn kókó inú ìròyìn yẹn wá fún yín tán èmi á nígbà náà ni máa pe fẹ́lẹ́ sport wọlé tá a lọ sókè lọ́hùn tá a lọ darapọ̀ mọ́ fẹ́lẹ́ sport níbi tá a ti lọ ṣe eré ìdárayá kí ara kó lè ṣe kíni kó lè jí pépé nǹkan méjì ní jẹ́ kéèyàn máa fò sókè láàárọ̀ báyìí tàbí nǹkan mẹ́ta àkọ́kọ́ ni pé béèyàn bá ṣeré ìdárayá bẹ́ẹ̀ bá sì rí èèyàn tó kọ́kọ́ gbà láti láàárọ̀ yóò fò sókè bẹ́ẹ̀ bá wá rí èèyàn tó jẹun á fò sókè àgàgà tó bá jẹun ìjẹ tàbí oúnjẹ sátidé á máa fò sókè kébékébé ni <laughs> nítorí pé kí ni inú ti kún dáradára ẹ wò ó nìkan mọ́kẹ́bí ẹ jẹ́ máa wọnú àwọn ìròyìn ẹni kíákíá ní sànsàn kí n máa mọ àwọn kókó oníròyìn eléyìí tá a máa tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ rẹ̀ ní àárọ̀ ọjọ́ òní tá a máa tú kí máa mọ àwọn kókó eléyìí tó jáde mo fò ibo mo kọ́kọ́ balẹ̀ gùdẹ̀ mo balẹ̀ sí ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ èkó ni mo balẹ̀ sí báyìí o àwọn kan ti ń fò fáyọ̀ o bẹ́ẹ̀ ni wọ́n ń dunnú àwọn wo ni wọ́n ń dunnú tí wọ́n fò fáyọ̀ ní ìpínlẹ̀ èkó àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ti fìgbà kan ṣiṣẹ́ ní ìjọba ìpínlẹ̀ èkó káàkiri tó ti wá jẹ́ wípé wọ́n ti fẹ̀yìntì ìròyìn ti gbé jáde wípé ó ti tó bílíọ̀nù méjì tí wọ́n ti pín fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Èkó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n ti ń fò fáyọ̀ báyìí o láwọn bàbá bàbá láwọn màmá màmá tí wọ́n ti ṣiṣẹ́ fún ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti pín ó lé ní bílíọ̀nù méjì náírà wọ́n ti pín fún wọn ìwé ìròyìn Vanguard òun ló gbé yẹn jáde lápá bíbáyé ẹ wò ó ẹ jẹ́ kí n wọ̀ nínú ìwé ìròyìn Vanguard yẹn náà láti ìpínlẹ̀ Èkó òun ló dá mi padà sí ìpínlẹ̀ Ògùn tiwantiwa ń bì báyìí o ní ìpínlẹ̀ Ògùn tí mo wà yìí ìlú Jẹ̀bú ibẹ̀ mo wà o ní Jẹ̀bú Òde níbi tí wọ́n ti ní gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ báyìí ni o ó ti dá ilé ìtajà aya gómìnà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rèé ní ìpínlẹ̀ Ògùn ìrùn aya gómìnà Gbẹ́ngà Daniel ó dá ilé ìtajà rẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ ló awo lule wó lulẹ̀ kí ló fa bí ìkọ́ sí o kí ni ìkọ́ tó ṣẹlẹ̀ tí gómìnà fi pàṣẹ kí wọ́n lọ da ilé ìtajà gómìnà tẹ́lẹ̀ rí yé kí wọ́n lọ kebe eje nìkan mọ̀kébé ẹ wò ó ẹ jẹ́ kí n kú nítorí pé omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ ò pẹ́ kéke nínú leadership lápá bíbáyé ẹni tó United States of America USA ìyún mbidin òun ó ti gbóṣùbà kárí o fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu láti bí ó ṣe ń ṣe akitiyan rẹ̀ láti lè jẹ́ kí láti lè jẹ́ kí àwọn nǹkan tó jẹ́ òtútù orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ kó túbọ̀ dúró sórí ẹsẹ̀ rẹ̀ pàápàá jùlọ ètò ìjọba àwa ara wa kó lè fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè adúláwọ̀ yẹn ó gbóṣùbà kárí fún bọ́lá ahmed tinubu fún iṣẹ́ ribiribi eléyìí tó ṣe yìí nínú ìwé ìròyìn leadership yìí ni mo ti wọnú ìwé ìròyìn daily post yìí o láti inú ìwé ìròyìn daily post yìí ẹni tó jẹ́ alákòóso fún ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa nàìjíríà èèyàn mínísítà fún ètò ọ̀gbìn òun ló ti ṣe kí ni o ló ti fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá gbáyà báyìí ó ní ẹ wo gbogbo ìpinnu ààrẹ orílẹ̀‐èdè yìí gbogbo ìpinnu bọ́lá ahmed tinubu láti lè jẹ́ kí oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu gbogbo ẹ̀ pátápátá báyìí òun ni mo máa gbéṣe o kélédùmarè kó sì fóun ṣe ni o ìwé ìròyìn daily post òun ló gbé yẹn jáde lápá ibi báyìí o àwọn gómìnà apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti tètè ké síta o ẹ gbà wá o ẹ gbà wá o òun ni wọ́n ń sọ o fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí kí ni wọ́n ní kó gbà wọ́n ọ ní ẹ wò ó àwọn èèyàn ń wa kò sà wọ́n so ń gbogbo lọ́nà ẹ̀tọ́ o wọ́n kó gbogbo wọn àlùmọ́ọ́nì ilẹ̀ wa lórílẹ̀-èdè nàìjíríà yẹn ńlá pa àríwá ìlà oòrùn lọ́nà ẹ̀tọ́ o tó sì ti ń ṣàkóbá fáwọn ìpínlẹ̀ wa ìwé ìròyìn daily post òun ló gbé yẹn jáde láàárọ̀ òní o látinú ìwé ìròyìn Punch àwọn dókítà ẹni tó jẹ́ ẹ̀kan lára wọn tó jẹ́ gbòógì ó ti sọ̀rọ̀ jáde o ọní ẹ̀ wò ó àwọn dókítà tí wọ́n lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyún five hundred tí wọ́n ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó máa fẹ́ gbọ́ orílẹ̀‐èdè nàìjíríà ní ọdún mẹ́wàá gbáko láti tún rí irú àwọn dókítà bẹ́ẹ̀ láti tún rí wọn padà ọdún mẹ́wàá tọ̀ọ̀tọ̀ báwo la ṣe wá ṣèyí sí ìwé ìròyìn pọ́ǹchì òun ló gbé kókó jáde jáde láàárọ̀ ní ẹ̀ má wọ́rì ẹ̀ sì jókòó síbẹ̀ o àá máa máa tún pẹrẹpẹrẹ rẹ̀ fún yín lọ́lọ́kùn òjọ̀kan èjèèjì ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn Umahi ó ti rọ gbogbo àwọn gómìnà wípé kí wọ́n máa ṣe àbójútó gbogbo àwọn ọ̀nà eléyìí tó jẹ́ kí tó jẹ́ wípé ìjọba àpapọ̀ òun ló ń ṣe o ẹ lọ máa ṣàmójútó rẹ̀ ẹ mọ́ ọṣọ lọ́wọ́ ẹ mọ́ ọṣọ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó máa lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ kí ló dé tí Umahi tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jáde kí ló ló fa bìkọ́sì nínú ìwé ìròyìn Guardian òun ló gbé yẹn jáde láàárọ̀ òní o látinú ìwé ìròyìn Guardian yẹn kó tó di wípé mo yẹ̀bá fún fẹ́lẹ́sọ̀ tá a lọ ṣeré ìdárayá àwọn àjọ NDLEA ìyẹn àjọ tó ń rí sí oògùn olóró lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti lílo oògùn lọ́nà ẹ̀tọ́ wọ́n ti rọ́wọ́ tó màmá kan o ẹni tí wọ́n pè ń gbiramá àgbàlagbà ni o àtàwọn méjì míì tó jẹ́ wípé wọ́n lọ́wọ́ nínú ká máa tògùn olóró àti ká máa ṣògùn olóró pàápàá jùlọ wọ́n ní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oko tó jẹ́ wípé ewé ọ̀là báyìí òun ni wọ́n gbìn síbẹ̀ o bí n bá sọ nípa ewé ọ̀là ó jẹ́ kẹ́yìn náà ti mọ̀ kìíní tí wọ́n fà tí wọ́n fà símú yẹn òun ni o wọ́n ti rọ́wọ́ tó wọn báyìí o wọ́n ti ń ṣẹ́jú pàkópàkó ibo gangan òun ni wọ́n ti rọ́wọ́ tó wọn kí làwọn kan tí wọ́n gbà lọ́wọ́ wọn ń báwo ni wọ́n ṣe rọ́wọ́ tó wọn gbogbo wọn ròyìn yìí lọ́lọ́kan òjọ̀kan èjèèjì òun náà láti kó wá láàárọ̀ òní tá a máa máa bẹ̀rẹ̀ sí ní tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ẹ dókè lọ́hùn ká lọ pàdé fẹ́lẹ́ fún eré ìròyìn eré ìdárayá. thank you ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọmọ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wá ní gbogbo ibi tí ọwọ́ jẹ̀rin ètò yìí ìkànnì amóhùnmáwòrán yìí bá tó fẹ́ dé láàárọ̀ òní ọdẹ ọdún bí àjúre bí ọpẹ́ fún ọba yálà tí fún àǹfààní tá a rí gbà láti wà láàrin àwọn àlàyé láàárọ̀ òní kì í ṣe mímọ̀ ṣe wa orí ọ̀fẹ́ lárígbà agbẹ́wọ́ wa ó ṣe gbé agbẹ́sẹ̀ wa ó ṣe gbé ẹ̀rí pé ó yẹ ká ṣe alihamdulilayi rọbì alamin ògo ní fọ́lọ́run lókè ọ̀run ẹ wo ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò láti orí pápá BGI TV abala kan rèé lórí ètò ojúmọ́ aláyọ̀ níbi tá a ti máa gbé yín tìràbàyè ṣàlàyé ìròyìn eré ìdárayá fún yín nọ́mánọ́mà ẹ ti mọ̀ tiwa ń bí wípé tí yóò gbọ́dọ̀ dì sí àwọn ìròyìn tó ń jẹyọ lójoojúmọ́ tá a bá sọ̀rọ̀ nípa ti ìròyìn eré ìdárayá tàná kò ní jọ tèní o tèní ò ní jọ tàná àfintẹ̀mí onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ní Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé lórúkọ mi àwọn kan pè mí ní fẹlẹ́ láyé mo dáhùn àwọn kan pè mí ní fẹlẹ́ mo dáhùn àwọn kan tún wò mí ṣùṣù wọ́n pè mí ní fẹlẹ́ sport èyí tẹnu bí bàbá bẹ́ẹ̀ pè mí máa dá yín lóhùn torí pé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní í ṣe láì dènà pẹnu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ ti mọ bá ti máa ń ṣe lórí ètò yìí ilé láti ń kẹ́ṣọ́ ròde la máa ń fi ń dàbàyè lọ sílẹ̀ òkèèrè tàbá ń sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá láàárọ̀ òní ìròyìn ayọ̀ kò ní wọ́n nílé gbogbo wa o látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles bí wọ́n ṣe ṣe gudugudu méje yàyà mẹ́fà lánàá wọ́n gbo ewúro sójú ikọ̀ orílẹ̀-èdè Sao Tome and Principe ìyà jẹ wọ́n o nígbà tó wá kí wa ní ilé wa lórílẹ̀-èdè Nàìjíríà lórí pápá ìṣeré Godswill Akpabio ní ìlú Uyo ìpínlẹ̀ Akwa Ibom ẹ wò ó ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó tóra wọn ṣùgbọ́n eh, ikọ̀ Flying Eagles Super Eagles ẹnu mi àgò wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́wọ́ ẹni tí iṣẹ́ yé nígbà tá a bá ń sọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ àmì ayò mẹ́fà sí òdo ni wọ́n fi fi ìyà jẹ ikọ̀ orílẹ̀-èdè Sao Tome and Principe Victor Osimhen ó gbá góòlù oníbẹ̀ta ló gbá wọlé lánàá Patrick ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí eh, Lukman Adémọ́lá Lukman náà ṣe bẹ́ẹ̀ orí ọkàn mú dání lánàá Táíwò Awóníyì ẹran tiẹ̀ dáadáa òun náà ṣá proper ni tá bá ń sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́wọ́ yìí ni kì í ṣe nílẹ̀ adúláwọ̀ nìkan àti ní ilẹ̀ òkèrè òun náà gbá góòlù kan wọlé lánàá eh, Samuel Chukwueze òun náà ṣe bẹbẹ Fred Ndidi gidi ó ṣe ìrànlọ́wọ́ eh, èyí nàjọ náà ó ṣe ìrànlọ́wọ́ ẹ wo ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró báyìí Victor Osimhen pẹ̀lú góòlù oníbẹ̀ta tó gbá wọlé lánàá òun ló lékè àwọn tó ti mi àwọn jù tá a bá sọ̀rọ̀ nípa ìdíje kò mẹ́sẹ̀ yọ ti ilẹ̀ adúláwọ̀ afcon mm, ó ti ń fi ọwọ́ rọ sadio mani àti eh, mohammed salah ó ń fọwọ́ rọ wọn sẹ́yìn báyìí gẹ́gẹ́ bí ẹni tó ti mú àwọn jù níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tàbá sọ̀rọ̀ nípa ìdíje kò mẹ́sẹ̀ yọ ti ilẹ̀ adúláwọ̀ afcon eh, eh, qualifiers ti twenty twenty three ó yá yẹ́ka tẹ̀sán wájú pẹ̀lú ìyà tí wọ́n fi panu lánàá yẹn o ló jẹ́ kí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ orílẹ̀-èdè sao tome and principe bàbá fọhùn síta o ó ní ẹ wò ó ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tí mò ń rí yìí ó ṣeé ṣe kí wọ́n lọ gba AFCON twenty twenty èyí tí ó fẹ́ wáyé lórílẹ̀‐èdè Côte d'Ivoire lọ́dún tó ń bọ̀ ó ní à ìṣọwọ́ tí wọ́n fi kóyà fún àwọn lánàá yẹn ó ṣe bẹ́ẹ̀ ó ti fi hàn wípé ó dà wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles wọ́n ní àwọn àgbà ọ̀jẹ̀ àwọn agbábọ́ọ̀lù tó ń ṣáná lọ́wọ́lọ́wọ́ yìí tí wọ́n ṣeé ṣe kí wọ́n gbé orílẹ̀-èdè Nàìjíríà dé ipò kíní tá bá sọ̀rọ̀ nípa ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ní AFCON 2023 ìyẹn tó máa wáyé lórílẹ̀ Côte d'Ivoire lọ́dún tó ń bọ̀ ẹ wo òun akọ́nimọ̀ọ́gbà orílẹ̀-èdè Sao Tome and Principe òun ló fọ ọ̀rọ̀ yìí léde nígbà tí ọwọ́ ìyá bá lánàá ló fi fi ọ̀rọ̀ yìí léde o ẹ wo ẹ jẹ́ ká tẹ̀sọ́ wájú ó di orílẹ̀-èdè Nàìjíríà náà láṣì wá o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe kò kárí ìdíje líìgì NPFL wọ́n ti yí orúkọ padà fún ìdíje orílẹ̀-èdè Nàìjíríà o láti Nigeria Professional Football League see Nigerian Premier football league òun ni wọ́n yí sí báyìí o kí ekulé kó gbọ́ kó lọ sọ fún toko ìgbésẹ̀ tó wáyé lánàá ní ìlú Uyo níbi tí wọ́n ti gbá ìfẹsẹ̀ ìgbà tí wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tán ni àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n jókòó ni wọ́n fi kìlùkùn wípé ẹ wò níbi tí ọ̀rọ̀ dédò yìí a fẹ́ yí orúkọ ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà padà Ọlọ́run sì fún wọn ṣe wọ́n yí padà ní àná nígbà tí wọ́n yí orúkọ eh, líìgì orílẹ̀ Nàìjíríà sí Nigeria Premier Professional eh, premier football league mm, nff ló sọ bẹ́ẹ̀ o àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àjọṣe àwọn ìgbìmọ̀ tó ń rí sí líìgì orílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n fi kéde rẹ̀ pé nàìjíríà premier football league ni líìgì orílẹ̀‐èdè nàìjíríà yóò máa jẹ́ báyìí ẹ má gbàgbé pé Nigeria Professional Football League ló ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú ni wọ́n ti sún ọjọ́ tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn fẹ́ gbìnàyà ó yẹ kó gbìnàyà ní àná òde yìí ló yẹ kó gbìnàyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sún síwájú nígbà tí wọ́n ti kéde ọjọ́ tí wọ́n yóò máa bẹ̀rẹ̀ rẹ̀ lásìkò yìí ṣùgbọ́n ìgbésẹ̀ tuntun tí wọ́n gbé jáde òun ni pé àwọn ti yí orúkọ náà padà o sí Nigeria Premier Football League ẹ jẹ́ ká tẹ̀sán iwájú lóní wẹ́rẹ́wẹ́rẹ́ lóní wàrà ṣíṣà ẹ wò ó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń fọwọ́ jà tó ń fẹsẹ̀ jà hmm, a máa ṣe bẹ́ẹ̀ wọ́n fi ẹyin ẹ̀rẹ́ lélẹ̀ lánàá àárọ̀ àná ni ìjà yẹn láǹfààní láti wáyé ta ni mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ìyẹn Israel Adesanya ni ẹnìkan tórúkọ rẹ̀ jẹ́ Sean Strickland ó ṣe bẹ́ẹ̀ ó nà ó ó nà ó n ọ̀nà ó dùn mí ó pọ̀ ó dùn gbogbo wa lórílẹ̀‐èdè nàìjíríà torí pé gbogbo èèyàn wò pé ah Israel Adésọyà pẹ̀lú bó ṣe fọ́nu tó pẹ̀lú bó ṣe lẹ́nu tó sí ẹni yìí ó yẹ kó gbé ewúro sójú Sean Strickland ni ṣùgbọ́n ọ̀n padà gbèrú láti ẹ̀yìn látàrí bí ẹni yìí bó ṣe gba bàǹtẹ́ lọ́wọ́ rẹ̀ níbi ìjà UFC 293 níbẹ̀ ni ó ti na Israel Adésọyà láàárọ̀ àná ẹ wo ó yarí sí àmì ayò nine forty six ni ó padà yọrí sí pẹ̀lú pọ́ìntì tí wọ́n kà fún Israel Adésọ̀yà sọ lánàá pé ẹ wò òun ti gba òun ti gba kádàrá bẹ́ẹ̀dà ò bá gba kádàrá gba kodoro ni òun gbà pé ní tóun bá jà yìí ó ṣe bẹ́ẹ̀ orí ọwọ́ mú ju òun lọ ni nípa ti ìjà tó wáyé láàrin àwọn méjèèjì òun ti gbà báyìí òun ti òun á ṣe bẹ́ẹ̀ òun á lọ tún ṣòkòtò òun òun á lọ tún okùn ṣòkòtò òun òun á lọ tún so gẹ́gẹ́ bí ìjà yẹn ti ṣe wáyé ẹ wo oríire for the winner ẹ kú rọ́jú for the loser Israel Adésànyà pẹ̀lẹ́ o ọlọ́run á bá ẹ bòròró ìtura sójú ọgbẹ́ náà ẹ jẹ́ ká tẹ̀ wájú ó di agbo ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọnkéré ẹ wò ó Hmm, nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ sátọ̀dé hmm, àárọ̀ alẹ́ sátọ̀dé mọ́júmọ́ ọjọ́ sọ́ndé ìmíì tún wá ṣẹlẹ̀ ní àná yìí ṣùgbọ́n jẹ́ ká kọ́kọ́ mú ẹnu bà ti àwọn obìnrin níbi tí eh, arábìnrin yìí ẹni ọdún mọ́kàndínlógún ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn Coco Gauff ó ṣe bẹ́ẹ̀ ó na ẹnìkan tó jù lọ eh, ọmọ ọdún márùnlélógún twenty five years ni Arina Sabalenka ti Coco Gauff tó gbo ewúro sí lójú ó pàdánù níbi níbi ìpele àkọ́kọ́ pẹ̀lú two six ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn ó padà wá ó kọ́kọ́ ó wá padà ná nípele kejì pẹ̀lú six three èyí tí wọ́n fi ṣe àṣekágbá ló fi wá nà ní six two eléyìí ló jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ oríire ránṣẹ́ sí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Koko Gold gẹ́gẹ́ bí ó ṣe gba àmì ẹ̀yẹ àkọ́kọ́ rẹ̀ ní ibi ìdíje US Open èyí tí ó wáyé ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ ìkíni kú oríire ni wọ́n fi ránṣẹ́ sí arábìnrin yìí tó jẹ́ agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré torí ó ṣeun tẹ́yìn kan òṣèré ó gbé orí ìwá fún orílẹ̀-èdè rẹ̀ ń tó ṣe gbẹ̀yìn láti orílẹ̀-èdè Amẹ́ríkà òun òun ni Williams ṣùgbọ́n ní báyìí lọ́dún 1999 ṣùgbọ́n ní báyìí eh, arábìnrin yìí kókó golf òun ni wọ́n fọnrin rẹ̀ lásìkò yìí látàrí bó ṣe na ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Arina Sabalenka ẹ wọ láti bẹ̀ ẹ jẹ́ kí n lọ ságbo ti àwọn ọkùnrin hmm, Novak Djokovic òun náà ṣe bẹ́ẹ̀ o ó na Medvedev pẹ̀lú pẹ̀lú bó ṣe láǹfààní láti pàdé rẹ̀ ó wá gba Grand Slam twenty four ló ti wá gbà báyìí láti fi ìtàn balẹ̀ ó nà án pẹ̀lú àmì ayò six three seven six six three ní Novak Djokovic ẹni ọdún mẹ́rìndínlógójì ló fi gba ẹyẹ lọ́wọ́ ojúgbà rẹ̀ ìyẹn Medvedev Daniel Medvedev òun ni ẹni tí wọ́n fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ ẹ wò ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó tó ra wọn àwọn àwọn èèyàn tilẹ̀ ti rò ń pé Medvedev ló máa ṣe bẹ́ẹ̀ ló máa jáwé olúborí níbi ìfigagbága yẹn ṣùgbọ́n Novak Djokovic ó fi èyí wọn wípé ẹ ẹ bá mi nídìí iṣẹ́ yìí ni àgbà ọ̀jẹ̀ ni mo jẹ́ tá a bá sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkiri lawn tennis ìdí náà ló ṣe fi àgbà rẹ̀ wọn ní àná nígbà tí ó gbo ewúro sí ojú Dani Medvedev ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lápá abẹ yẹn ìyẹn rí bó ṣe rí lágbo ti àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkiri ẹ jẹ́ ilẹ̀ òkèrè ẹ yẹ ká gba inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain wọlé ẹ wò ó awuyewuye ló ń lọ lọ́tún awuyewuye ló ń lọ lọ́sì kó tó di ọjọ́ òní ni wọ́n ti ń sọ wípé kí ẹni yìí Luis Rubiales kó lọ ṣe bẹ́ẹ̀ kó lọ kọ ìwé fi ipò sílẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ kan èyí tó ti fi ipá kó ẹ kó ẹ tó fi ipá kó ẹnìkan lẹ́nu ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù amoso òun ni orúkọ agbábọ́ọ̀lù yìí ó fipá kàn lẹ́nu níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ àṣekágbá ìdíje ti àwọn obìnrin FIFA Women's World Cup tó ti wáyé kọjá ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé mo ní kí n ran yín létí ni ó ṣeéṣe kẹ́ ẹ ti gbàgbé látìgbà náà ni wọ́n ti ń fà á lọ́wọ́ ni wọ́n ti ń fà á lẹ́sẹ̀ ń gbé irú kí leléyìí kò yẹ sí ìwọ gẹ́gẹ́ bí ààrẹ tó ń rí bọ́ọ̀lù sí aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain ṣùgbọ́n ní báyìí ó ti wá jọ̀wọ́ rẹ̀ rẹ̀ pátápátá wípé ẹ wò ó ibi tí olúwa ràn mí lọ́wọ́ dèrè ẹbí ní zeri ó dáa mo ti fi ipò yín sílẹ̀ mi ò ṣe mọ́ bákan náà ó tún kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nínú ìgbìmọ̀ uefa wípé òun ò ṣe mọ́ nígbà tó fi ìwé sílẹ̀ lórílẹ̀‐èdè Spain gẹ́gẹ́ bí ààrẹ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè náà ẹ wò eléyìí ló fi sọ di ogun mí òun fẹ́ ogun lọ lodò kó lọ mọ ṣe dákẹ́ ọ̀rọ̀ yìí láti má sọ ṣùgbọ́n òun ti wá jáde yìí òun ti fi àròkọ ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tọ́rọ̀ náà kàn ó nítorí mọ̀lẹ́bí òun àtàwọn ọ̀rẹ́ òun tí wọ́n bá òun sọ̀rọ̀ pé hmm, lágbájá tó bá tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ fà yìí ó ṣeéṣe kó léwu kó ṣe ìpalára fún ìrìn àjò rẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé o lòun fi gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n yìí ẹ kò jẹ́ tuntun mọ́ o Rebillias ó ti ṣe bẹ́ẹ̀ ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó fipá kó arábìnrin agbábọ́ọ̀lù kan lẹ́ lẹ́nu ẹ wo ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Germany kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ lẹ́yìn tí wọ́n kó bẹ́rẹ̀ ìyà fún orílẹ̀-èdè Germany wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n ti fi ọwọ́ òsì júwe lé fún ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá orílẹ̀-èdè Germany ìyẹn Hansi Flick lẹ́yìn oṣù mẹ́sàn-án tí wọ́n fún níṣẹ́ akọ́nimọ̀ọ́gbá ẹ̀rí ilé ayé bí látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany bí wọ́n ṣe kó bẹ́rẹ̀ ìyà fún orílẹ̀-èdè Japan wọ́n kó bẹ́rẹ̀ ìyà fún orílẹ̀-èdè Germany pẹ̀lú àmì ayò mẹ́rin sí ẹyọ kan èyí ló jẹ́ kí àwọn ìgbìmọ̀ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Germany wọ́n bínú wọ́n tutọ́ sókè fún ojúgbà lánàá òde yìí ni wọ́n kéde rẹ̀ wípé látàrí fi ipò rẹ sílẹ̀ kó sì máa bá tirẹ̀ lọ eléyìí ni wọ́n fi dágbére fún pé kò ní ṣe kò ní nǹkan ṣe pẹ̀lú àwọn mọ́ ẹni tí a ń sọ̀rọ̀ yìí Hansi Flick ẹni tí ó jẹ́ akọ́nìmọ̀gbá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Germany ni wọ́n ti júwe ilé fún báyìí pé kó máa lọ ilé rẹ̀ láyọ̀ àti àlàáfíà ẹ wò ó lóníwẹ́rẹ́wẹ́rẹ́ lóníwàrà ṣe àyẹ́ká bọ́ sí orílẹ̀-èdè England nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United Anthony ṣe mọ̀ dáadáa òun ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọn láǹfààní láti gbà á wọlé o lẹ́yìn tí gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ ṣojú fórílẹ̀-èdè wọn tí wọ́n sì ń padà bọ̀ wọ́n ní lọ́wọ́ yìí àwọn ò gbà wọlé kí ló wá dé kí ló mú wọn gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí wọ́n ní látàrí ẹ̀sùn kan tí ọ̀rẹ́bìnrin rẹ̀ tó fi kàn wípé ó ṣe àṣemáṣe kan pẹ̀lú òun ni àwọn fi sọ di mímọ̀ wípé lọ yanjú ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ pẹ̀lú gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn ọ̀tọ̀ ni wọ́n ti sọ pé iṣẹ́ ìwádìí ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà ẹni tó ti jẹ́ ọ̀rẹ́bìnrin ẹ̀ ní ìgbà kan rí ló fi ẹ̀sùn yìí kan Anthony ló fi sọ di mímọ̀ wípé eléyìí o ò lè jẹ́ kí ó wá ta epo sí aṣọ àlà wa ìyẹn nìkan tí ikọ̀ Manchester United tí wọ́n sọ lọ́wọ́ yìí torí náà wọ́n gbégi dínà Anthony pé kó má wá sí inúkọ̀ Manchester United lọ́wọ́ yìí eh, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gba àwọn tó kù wọlé kó lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá yanjú ẹ̀ tán eh, kí ó máa padà bọ̀ tí ó bá ti yanjú gbogbo ọ̀rọ̀ yìí kó má bàa ta epo sí aṣọ àlà wọn ìyẹn jẹ́ bó ṣe máa jẹ́ lórí ọ̀rọ̀ Anthony ti ikọ̀ Manchester United ó yá jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ bí ẹni dágbére gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní Mike sọ̀rọ̀ o Mike sọ di mímọ̀ wípé ẹ wò ó bí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea bí wọ́n ṣe ń ṣe ségesège yìí tí nǹkan ò rọ dáadáa fún wọn mọ́ ó dùn mí ṣùgbọ́n ó sọ di mímọ̀ bí àwàdà bí kinní wípé kí wọ́n lọ láǹfààní láti lọ kó àwọn èèyàn tí wọ́n ti fi inú kan náà sílẹ̀ kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ kó wọn wá láti wá ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ó sọ eléyìí níbi ní ìbámu ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó wáyé láàrin àwọn àgbà Bayern Munich ibi tí wọ́n ti ibi kan tí ibi tí ikọ̀ àgbà ọ̀jẹ̀ àwọn tó ti gbá bọ̀ sẹ́yìn ní àwọn akọni legend inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí wọ́n ti na àwọn akọni ti ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich pẹ̀lú àmì ayò mẹ́rin sí Odo. eléyìí ló jẹ́ kí wọ́n sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó mikel ẹjọ eh, mikel obi ló sọ bẹ́ẹ̀ pé kí Chelsea kí wọ́n lọ kórúfẹ́ àwọn èèyàn wọ̀nyí kí wọ́n lọ kó wọn lé sọ bí àwàdà ni o ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ náà máa já sí ó ní ọ̀ṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o kí tó máa lọ jẹ́ kí n fún yín léleyìí kẹ́ fi máa ṣe àmúrelé ikọ̀ Inter Milan ni wọ́n ti ń ta gbogbo aṣọ wọn báyìí o aṣọ tí wọ́n rí tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń tà á kí lọ́wọ́ ọgbọ́n wo ni wọ́n dá sí orúkọ Messi ni wọ́n lọ kọ sí ẹ̀yìn àwọn aṣọ tí àwọn èèyàn ti pa tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ wípé aṣọ tí wọ́n lò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ni wọ́n ti tà tán látàrí pé Messi ti gbórí wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami ó wá rí pé àwọn aṣọ tó kù wọ́n lélẹ̀ kí làwọn máa ṣe láti rí pé àwọn rí aṣọ yìí tà ló ṣe gbé orúkọ Messi sí ẹ̀yìn àwọn aṣọ agbábọ́ọ̀lù yìí tí àwọn èèyàn ti pa tì ṣùgbọ́n ní báyìí ìròyìn sọ di mímọ̀ pé àwọn èèyàn ti ń ṣe kíni wọ́n ti ń ko kẹ̀tíkẹ̀tí wọ́n ti ń rà á kódà ó tẹ̀ ti fẹ́ tán Ọlọ́run jẹ́ kí n rí tèmi gan ra nínú aṣọ yìí ẹ wo oníyanṣeun ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ̀ fi bàbá jẹ́ àtúpẹ́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 àwọn mọ̀ pé ó dọ́jà ní Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lorúkọ mi àwọn kan pè mí ní fẹlẹ láyé mo dáhùn àwọn kan pè mí ní fẹlẹ sport mo ní ìtẹnu bábà ń bẹ̀rẹ̀ pè mí màá dá yín lóhùn torí pé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ní ṣe ẹ nígbà pẹnátì wọ tróyìn o èní ọjọ́ ajé ajé àfilé wa ṣèbùgbé o ire o ire kàbìtì ètò ojúmọ́ aláyọ̀ ó ń tẹ̀sọ́ wájú pẹ̀lú omi olómi ọgbọ́n ire o. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ó dá mi lójú wípé ẹ gbádùn àwọn ìròyìn eré ìdárayá ilé ìta mú wá fún yín lónìí láti ọ̀dọ̀ Fẹ́lẹ́ sport gẹ́gẹ́ bí ó ti mú wá fún yín ní àárọ̀ òní. ẹ má já dènà pẹnu ní kọ́mọ́kébé ẹ jẹ́ kí mi náà kó àwọn ròyìn ilé ìtẹ̀mí náà ti kó wá fún yín lọ́lọ́kun ìjọ̀kan láàárọ̀ òní ní kọ́mọ́kébé o láti inú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní ní ìpínlẹ̀ èkó òun làwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan tí wọ́n ti ń yọ̀ àwọn kan lọ́kùnrin lóbìnrin àti ní bàbá bàbá pẹ̀lú ní màmá màmá ni wọ́n ti ń yọ̀ báyìí tí wọ́n fò fáyọ̀ níbi tí ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n ti pín owó tó lé ní bílíọ̀nù méjì fún àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní ìjọba ìpínlẹ̀ èkó náà àwọn tí wọ́n lé ní ọgọ́rùn-ún mẹ́fà ọgọ́rùn mẹ́fà lé ní àwọn tí wọ́n fẹ̀yìntì ni wọ́n ti pín owó ọ̀hún náà fún lọ́lọ́kan òjọ̀kan èjèèjì wọn ni nígbà tí wọ́n pé owó náà fún wọn ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní aláùsá nílùú ìkẹjà ní ìpínlẹ̀ èkó ẹni tó jẹ́ adarí àgbà fún àjọ tó ń rí sí owó fẹ̀yìntì ní ìpínlẹ̀ èkó náà eyín ọ̀gbẹ́ni babalọ́lá òbínànà nígbà tó ń sọ̀rọ̀ tó ń pin owó náà àti ìwé ẹ̀rí náà fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà ó ní gbogbo ìgbésẹ̀ yìí òun náà ló ti ń wáyé láti ti tọdún two thousand seven nígbà tí òbí nànà tó òbí lànà tó ń sọ̀rọ̀ rẹ̀ níbi tí wọ́n ti ń gbóṣùbà káre fún àwọn tí wọ́n ṣiṣẹ́ fẹ̀yìntì náà ó ní ẹ wò ó kì í ṣe nípa owó yìí nìkan o bí kò ṣe nípa wípé kí ni o ẹ fi àkókò yín agbára yín àti àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ fi ṣe kí ni ẹ fi ṣe iṣẹ́ nígbà tẹ́ wà lójú iṣẹ́ ní ìpínlẹ̀ Èkó lọ́nà àti gbé ìpínlẹ̀ èkó lọ sí ibi tí ó ga àti ibi tí ó lè bá àwọn ìpínlẹ̀ tó lágbàáyé ni o nígbà tó ń gbóṣùbà kárí fún gbogbo àwọn tí wọ́n jẹ àǹfààní nínú owó ìfẹ̀yìntì yìí ó ní wípé ipa tiyín eléyìí tẹ́ kó òun náà ló jẹ́ kí ìpínlẹ̀ èkó kí wọ́n máa pè ní ìpínlẹ̀ eléyìí tó lọ́lá jùlọ ìyẹn tí wọ́n fi pè ní center of excellence títí di òní olónìí yìí ó ní kì í ṣe nípa owó yìí nìkan ṣùgbọ́n láti lè fi ṣe kíni láti lè fi gbóṣùbà káre fún gbogbo akitiyan yín àti ìgbìyànjú yín lórí ibẹ̀ ṣe jẹ́ kí ìpínlẹ̀ èkó kó lọ síbi tó ga ẹni tó jẹ́ akọ̀wé ẹ̀ka ètò oríṣi owó ìfẹ̀yìntì àwọn èèyàn náà ìyún ọ̀gbẹ́ni ọ̀làwálé musa ìyẹn gbóṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ èkó ìyẹn gómìnà sanwó-olú fún iṣẹ́ ribiribi eléyìí tó ń ṣe yìí tó jẹ́ kí ìgbáyégbádùn àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ èkó tó jẹ́ wípé ó mú lòkùnkúndùn gidigidi gan ó wá gbóṣùbà káre fún Sanwó-Olú fún iṣẹ́ ribiribi eléyìí tó ṣe yìí bákan náà ló wá sọ fún àwọn tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ wípé káwọn náà kọ́ látara àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì yìí káwọn náà fi gbogbo ipá wọn àtokùn láti lè fi ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó kí ìpínlẹ̀ Èkó kó lè dé ibi tó ga láti inú ìwé ìròyìn Vanguard tí ìyẹn tó mú yẹn jáde ní ìpínlẹ̀ Èkó inú ìwé ìròyìn Vanguard òun náà ni mo tún ti wà o àmọ́ nínú ìwé ìròyìn Vanguard yẹn ìyẹn ti gbé mi lọ sí ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Ògùn tiwa tiwa ń bí eléyìí tá a wà yìí òun ni ìròyìn ti ń jáde o tó sọ wípé gómìnà tẹ́lẹ̀ rí ìyún gómìnà Ìjẹta ní ìpínlẹ̀ Ògùn ìyẹn aṣòfin àgbà gbẹ̀ngà dánẹ́ẹ̀lì àti gómìnà tó wà lórí àléfà àtijọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti ń tutọ́ síra wọn lójú o látànà látàrí kíni látàrí dídá ilé ìtajà ilé tó jẹ́ ti aya gómìnà tẹ́lẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí tí wọ́n dà á wò nígbà tó ń sọ̀rọ̀ ìyẹn gómìnà tẹ́lẹ̀ rí náà nígbà tí ó ń bá àwọn èèyàn àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sẹ́nitọ́ Daniel òun ló sọ wípé dídàwó ilé tí wọ́n da ilé ìtajà ìyàwó òun wó ní Ìjẹ̀bú Òde yìí òun lòún rí lòún rí sí wípé kò tẹ ẹ̀bá òfin mu rárá o àti wípé ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ Ògùn wọ́n kàn ṣe nǹkan tó wù wọ́n ni o tí wọ́n wá ń sọ wípé kò jẹ́ kó wà níbi tó jẹ́ kó wà o kò bá ìpinnu àwọn tí wọ́n máa ń ṣe ìpinnu bá a ti ń kọ́lé ní ìpínlẹ̀ Ògùn wípé kò bá a lọ wípé wò ó irọ́ pátápátá ni o kò tẹ́ ẹ̀ rí bẹ́ẹ̀ rárá rárá o nígbà tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ ní ọjọ́ àìkú Sunday níbi tí wọ́n ti ń da ilé náà wó ilé tó jẹ́ ti aya gómìnà náà tẹ́lẹ̀ rí Olúfúnkẹ́ Dáníẹ́lì ní Ìjẹ̀bú Òde nígbà tí Dáníẹ́lì sọ̀rọ̀ látẹnu látẹnu agbẹjọ́rò rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Adéyínká Kòtọ́tẹ̀ tó jẹ́ agbẹjọ́rò àgbà láti iléeṣẹ́ iléeṣẹ́ òfin tí wọ́n pè ní page lọ ọ́fíìsì nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní ẹ wò ó gẹ́gẹ́ bí oníbàárà mi bó ti ń sọ ó ní àwọn ti gbé ìgbésẹ̀ o láti lọ sí ilé ẹjọ́ láti oṣù kẹsàn-án ìyẹn september seven ìyẹn oṣù kẹsàn-án yìí wípé àwọn gbé ìgbésẹ̀ tí àwọn sì gba ìwé láti ilé ẹjọ́ o láti lè dá wọn lọ́wọ́ kọ́ láti lè má wo ilé náà nínú oṣù táwa yìí òun náà ni gbogbo ohun tí wọ́n sọ yìí o ọ ní tẹ́ ò bá dẹ̀ wá gbàgbé nígbà tó di ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2023 yìí òun ni iléeṣẹ́ tó ń rí sí ìpinnu àti mọ́ ọkọ́lé àti ibi táwọn kọ́lé sí ni wọ́n wá o tí wọ́n sì ti ilé ìtajà ọ̀hún pa nígbà tí wọ́n wá ti ilé ìtajà ọ̀hún pa ní ọjọ́ kìíní oṣù kẹjọ láì tẹ́ ẹ̀ mú ìwé kan wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé ẹ wo à ń bọ̀ wá o àbí báyìí báyìí òun nìkan tá a fẹ́ lọ ṣe o wípé kò ní í rí báyìí o nígbà tó máa wá fi di ọjọ́ kọkànlélọ́gbọ̀n ìyẹn oṣù kẹjọ ọdún 2023 yìí wọ́n kọ̀ déédéé wá ní ni o wọ́n ní wọ́n sì fún wọn ní ìgbèǹdeke ọjọ́ mẹ́ta láti kúrò níbẹ̀ nítorí pé àwọn yóò ṣe kíni àwọn yóò dáwó lulẹ̀ nígbàtí agbẹjọ́rò Daniel yìí nígbà tó ń sọ̀rọ̀ ìyẹn ọ̀gbẹ́ni adéyẹká kò tọ́tẹ̀ yìí ó ní ẹ̀wò lórúkọ datkem plaza yìí eléyìí tí wọ́n dàwó yìí nígbà tí wọ́n mú ìwé ọ̀hún wá ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2023 yìí àwọn gbé ìgbésẹ̀ o ní ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2023 tá a wà yìí táwọn sì san owó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn five hundred thousand naira òun làwọn san sápò ìjọba ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé àwọn ní ìwé ẹ̀rí rẹ̀ wípé àwọn sọ five hundred thousand naira sí àpò ìjọba ìpínlẹ̀ Ògùn táwọn sì wá rí wípé wọ́n wá ń dà á wó lulẹ̀ nígbà tí sẹ́nítọ̀ yìí ìyẹn aṣòfin àgbà Gbẹ́ngà Daniel tó ti fi gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn tí yẹn ń sọ̀rọ̀ ó ní ẹ wò ó gbogbo nǹkan tóun rí yìí kò tẹ́ ẹ̀ bá òfin lọ rárá rárá o àmọ́ àwọn sì wà lórí eléyìí o ẹ wò ó gómìnà Dàpọ̀ Abíọ́dún òun àti Gbẹ́ngà Daniel wọ́n ti ń tutọ́ síra wọn lójú báyìí o látàrí ilé ìtajà aya gbẹ̀ngà daniel ìyún olúfúnkẹ́ daniel tí wọ́n dà wó ní ìjẹ̀bú-òde ìyẹn datcam plaza ìwé ìròyìn Vanguard ló gbìyànjú jáde láàárọ̀ ní láti inú ìwé ìròyìn Vanguard yẹn òun ló mú mi wọnú ìwé ìròyìn leadership ìwé ìròyìn leadership yìí òun náà ló ń sọ nípa àwọn lídà lídà o ìyẹn àwọn adarí gbogbo níbi tí ó ti ń sọ nípa ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn United States of America tí gbogbo èèyàn mọ̀ sí Joe Biden níbi tí ó ti ń gbóṣùbà káre fún ààrẹ tiantianbi báyìí ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí gbogbo ìgbìyànjú àti akitiyan rẹ̀ láti lè jẹ́ kí ètò ìjọba àwa ara wa kó fẹsẹ̀ múlẹ̀ lápá ilẹ̀ adúláwọ̀ eléyìí tá a wà yìí eh, pàápàá jùlọ eléyìí tó fi ń ṣe ní gbogbo àwọn ìgbèríko àti àwọn orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ adúláwọ̀ gbogbo nígbà tí Joe Biden tó ń sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ yìí o níbi tí wọ́n ti ṣe ìpàdé níbi tó ti pàdé ara wọn níbi ìpàdé àwọn olórí olórí eléyìí tí wọ́n pè ní G20 summit tí wọ́n ṣe ní New Delhi ní orílẹ̀-èdè India ibẹ̀ ni wọ́n ti pàdé o tí wọ́n ti ń sọ̀rọ̀ tí Biden tó ti ń gbóṣùbà kárí fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ààrẹ bọ́lá ahmed tinubu látàrí wípé ó ń ṣiṣẹ́ rigirigi o ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà àti gẹ́gẹ́ bí wọ́n fi ṣe alága àjọ ecowas yìí wípé gbogbo ẹ̀ báyìí òun lòun rí ipa rẹ̀ ó ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè olómìnira nìjẹ́ wípé gbogbo ẹ̀ báyìí òun lòun ń rí parẹ́ o lẹ́yìn bíi wákàtí méjì eléyìí tí wọ́n ṣe ìpàdé ọ̀hún tán òun ni wọ́n tún tún pàdé òun ní ilé ààrẹ torílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n pè ní White House níbẹ̀ náà ni wọ́n tún ti jọ sọ̀rọ̀ tí wọ́n tún ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbáṣepọ̀ eléyìí tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àárín orílẹ̀‐èdè United States of America wípé gbogbo ìbáṣepọ̀ òun òun ló ń dán mọ́nàmọ́ná gidigidi gan wípé ọ̀rẹ́ sọ̀rẹ́ òun lórílẹ̀‐èdè méjèèjì ló jẹ́ o láàárín àwọn orílẹ̀‐èdè méjèèjì bí wọ́n ṣe ṣe àkàwé ẹ̀ náà nìyẹn wọ́n ní ẹ̀ wo ọ̀rẹ́ sọ̀rẹ́ òun náà ni ó jẹun bákan náà ni ó tún gbóṣùbà káre fún ààrẹ bọ́lá mẹ́rin tinubu lórí àwọn ìgbésẹ̀ lè tún gbé láti lè tún ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà láti lè tún ṣe láti lè jẹ́ kí àwọn èèyàn kan máa wo àwọn aṣáájú orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ribiribi ẹ wo ọ̀rọ̀ yìí gùn gidigidi gan o nítorí wípé bídìní ó sọ̀rọ̀ gan o ó tún lóun gbóṣùbà káre fún ààrẹ bọ́lá mẹ́rin tinubu látàrí bó ṣe ti àwọn ẹnu bodè pa mọ́ orílẹ̀-èdè olómìnira nìjẹ́ o láti lè jẹ́ kí ọwọ́ òfin kó mú wọn láti lè dá ètò ìjọba àwarawa padà sórílẹ̀-èdè náà ìwé ìròyìn leadership òun ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde láàrin àwọn méjèèjì látinú ìwé ìròyìn daily post láàárọ̀ òní ẹ̀jẹ̀ mélèé ló ní belenja o ẹni tó jẹ́ alákòóso lórílẹ̀ wa nàìjíríà ẹ̀yẹn alákòóso fún ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ohun ọ̀gbìn ohun ọ̀gbìn abẹ́lé lórílẹ̀ wa nàìjíríà ìyẹn aṣòfin àgbà aliyu sabi abdullahi òun ló ti fọwọ́ mẹ́wẹ̀ẹ́wá sọ̀yà báyìí o wípé ẹ wò ó ń gbogbo ìpinnu orílẹ̀‐èdè nàìjíríà yìí pàápàá jùlọ àwọn ìpinnu eléyìí ti ààrẹ wa mbọ́lá ahmed tinubu tó ní láti lè mú ìdàgbàsókè àti àtúnṣe bá wọn ọ̀gbìn àti ohun ọ̀sìn lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn gbogbo ẹ̀ pátápátá báyẹn òun la máa mú lọ́kùnkúndùn Abdullahi ló ń sọ̀rọ̀ yìí ní Mínà lásìkò tó ń gbàlejò àwọn èèyàn kan ní ìpínlẹ̀ Niger yìí níbẹ̀ ló ti sọ wípé ẹ wò ó gbogbo ìgbésẹ̀ tí a fẹ́ gbé yìí gbogbo ẹ̀ pátápátá òun ló máa ní ìtumọ̀ dáradára ó ṣàlàyé ó ní mínísítà yìí ṣàlàyé ó ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà òun ló ti ń kó gbogbo ipá rẹ̀ láti lè jẹ́ kí oúnjẹ púpọ̀ lọ́pọ̀ yanturu ní kíákíá lóníkọ́mọ́kébé o ó ní gbogbo àwọn ìgbésẹ̀ yìí eléyìí tí ààrẹ sì ti ṣàlàyé fún wọn nígbà tó yàn wọ́n sí ipò gbogbo ẹ̀ pátápátá báyìí òun náà ni àwọn máa ń gbé o nígbà tó ń sọ ó ní ṣẹ́ẹ́rì ìpínlẹ̀ bọ̀ọ̀nù ìpínlẹ̀ Niger wípé ìpínlẹ̀ méjèèjì yìí òun ni ìpínlẹ̀ méjì eléyìí tó jẹ́ wípé ó pọ̀ níye débi wípé àwọn oúnjẹ yóò pọ̀ lọ́pọ̀ yanturu gẹ́gẹ́ bí ààrẹ ti wí nítorí pé ó sọ wípé àwọn agbésùmọ̀mí wọ́n ń da ìpínlẹ̀ ọ̀hún náà láàmú gbé ìpínlẹ̀ méjèèjì yìí òun ní ń bẹ òun ló léwájú o nínú àwọn ìpínlẹ̀ eléyìí tó jẹ́ pé àwọn máa gbájúmọ́ gidigidi gan o nígbà tí Abdullahi tó sọ̀rọ̀ yìí ó ní gbogbo ìgbésẹ̀ gbogbo ìgbésẹ̀ láti lè fi tako àwọn agbésùmọ̀mí òun náà ni àwọn náà yóò gbé o nítorí àwọn náà mọ̀ wípé àwọn agbésùmọ̀mí yìí wọ́n ṣe àkóbá fún ìpèsè oúnjẹ ní àwọn ìpínlẹ̀ náà látinú ìwé ìròyìn Daily Post yẹn náà bákan náà ẹ jẹ́ kí n mẹ́lẹ̀ yìí lónìí belenja kó tó di wípé adé òkè lọ́hùn-ún àwọn gómìnà apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti pariwo síta o fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé ẹ wá gbà wá o ẹ dákun abẹ̀yìn o ẹ tètè wá yọjú sọ̀rọ̀ wa àwọn tí wọ́n ń wa kòsà lọ́nà àìtọ́ tí wọ́n ń kó gbogbo wọn àlùmọ́nì ilẹ̀ wa lọ́nà àìtọ́ wọ́n ti ń ṣàkóbá fún wa o ní gbogbo àwọn ìpínlẹ̀ wa níjákèjádò orílẹ̀-èdè yìí o ìyẹn àwa tá a wà ń bí o wọ́n ní pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù ó ti ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn dúkìá jẹ́ bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí àwọn ẹ̀mí kó máa ṣòfò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń ṣe ìpàdé ẹlẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ irú rẹ̀ eléyìí tó jẹ́ àwọn ti gómìnà gómìnà apá àríwá ìlà oòrùn ilẹ̀ wa lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí wọ́n ṣe ní màdúgbòrè ní bọ̀ọ̀nù ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níbẹ̀ náà ni ẹni tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà kazeem shettima tóun náà wà níbẹ̀ lára àwọn gómìnà gómìnà tí wọ́n wà níbẹ̀ ni gómìnà adamawa gómìnà bauchi gómìnà borno gómìnà yobe àti gómìnà gombe pẹ̀lú gómìnà taraba nígbàtí àwọn kọ̀ọ̀kan tí ó jẹ́ wípé igbákejì wọn òun ló wá ṣojú wọn bẹ̀ níbẹ̀ làwọn gómìnà yìí ti sọ wípé gbogbo àwọn wíwakùsà lọ́nà ìtọ́ yìí òun ló jẹ́ ìṣòro gbòógì fún wọn eléyìí tó sì ń jẹ́ wípé ń gbogbo àwọn tí wọ́n ń wakò sá lọ́nà ìtọ́ yìí ó ti ń fa ìwà agbésùmọ̀mí ètí kò fi ń jẹ́ kí ààbò eléyìí tó péye kó wà ní àwọn ìpínlẹ̀ wọn àwọn gómìnà apá àríwá ilẹ̀ wa wọ́n ti ké gbàǹjarè sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti gbà wọ́n lágbàtàn ìwé ìròyìn daily post òun ni ó gbélé ìjáde e láàárọ̀ ní àwọ̀ ìròyìn sì wà ńlẹ̀ ṣùgbọ́n ẹ̀já dókè lọ́hùn kakùnà mọ́kàn tàǹtà ṣé lọ́tùlọ́tù lọ́jọ́ yọ òòjọ́ náà rò ń lẹ́yìn tó mú mi ọlọ́run kí irú àmójúbá ètò kan ètò kan tó ń bọ̀ lọ́nà. lágbo òṣèré. bẹ́ẹ̀ ni lágbo òṣèré lẹ́tò kan tí ó máa wáyé lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi táwọn òṣèré ilẹ̀ wa yóò ti máa dá wa lára yá pẹ̀lú ìfọ̀rọ̀wérọ̀ nípa ìrírí wọn. ibà pàtàkì táwọn eré onítàgé tó kó láwùjọ wa àtàwọn àǹfààní eléyìí tó ti mú wá fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìwà wa. lágbo ni ètò tí ó Wednesday àti àti ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ní gbogbo ọ̀sẹ̀. ẹ wo ìgbà tuntun gbá báyìí ní ṣe bá lẹ gbọ́mi gbọ́mi kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan òun ní ṣe bá lẹ odò pátápátá ẹ máa pàdé àwọn atọ́kùn yín tí wọ́n máa gbé yín wọnú agbami ètò náà pẹ̀lú gbogbo ìròyìn tó ń lọ lágbà àwọn òṣèré ẹ máa pàdé ọlẹ́ẹ̀fẹ́ olúwa làwà ọmọ bàbá àbàdàn àti igbákejì rẹ̀ samuel owóyẹmí fẹlẹfẹlẹ láyé. fún ìpolówó ọjà tàbí àwọn ìbéèrè ẹ lè kàn sí àwọn òkú ayélujára wa tàbí kí ẹ pè zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero lágbo òṣèré ẹ má miss ẹ. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún ẹ má gbàgbé lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo ẹ bá wa pín lógúnlógún kẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má sì gbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí gbogbo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan èjèèjì eléyìí tí a mú wá sí ojú ìwòran yìí rèé láti inú ìwé ìròyìn punch láàárọ̀ òní òun náà ni mo tún ti mú eléyìí o níbi tí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó àti àwọn oníṣègùn tí wọ́n rí sí ọ̀rọ̀ eyín lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyún ọ̀jọ̀gbọ́n aminu muhammed níbẹ̀ ló ti ní yóò gbọ́ orílẹ̀‐èdè nàìjíríà ní ọdún mẹ́wàá gbáko láti lè rí àwọn dókítà tí wọ́n tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyún five hundred eléyìí tí wọ́n kú lórílẹ̀‐èdè nàìjíríà yìí lọ́nà àti wá ibi tó dára ìyẹn níbi tí ilẹ̀ tẹ́jú fún wọn o tí wọ́n fi kú lórílẹ̀‐èdè nàìjíríà yìí tí wọ́n lọ sí orílẹ̀‐èdè míì nígbà tí muhammed tó sọ̀rọ̀ yìí lọ́jọ́ àìkú àná yìí níbẹ̀ ni wọ́n ti ń sọ pé ẹ wò ó ti kéré tán o ó ti tó àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta oníṣègùn òyìnbó tí wọ́n kú olórílẹ̀‐èdè nàìjíríà yìí ń lọ sínú ayé o lọ sáwọn apá abòmíì lọ́nà àti wa bó ṣe mú ọ dáa fún wọn ju orílẹ̀‐èdè nàìjíríà lọ nígbà tí ààrẹ yìí tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó ti ka àwọn ọ̀rọ̀ kankan sí àwọn tí wọ́n wà níbi ìpàdé náà ilé tí wọ́n ṣe ní ìpínlẹ̀ kánò níbẹ̀ ni wọ́n ti ń gé ka àbámọ̀jẹ́ ló lóore bó ṣe jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n mọ tinú tẹ̀dọ̀ àti tìfun tìfun pẹ̀lú iwájú àtẹ̀yìn nípa ọ̀rọ̀ ṣègùn òyìnbó lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí òun ni wọ́n ti kú lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí tó tún wá dàbẹ̀ ni wípé ọjọ́ ọ̀la ìṣègùn òyìnbó lórílẹ̀‐èdè yìí kò fẹ́ẹ̀ ṣe kí ni o kò fẹ́ẹ̀ mọ dán régérégé o níṣe ló dàbí ojúmọ́ fẹ̀rẹ̀ o tó jẹ́ pé kò dúdú bẹ́ẹ̀ náà ni òfunfun ọwa ni ó ti kéré tán ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn ọmọ mọ orílẹ̀-èdè nàìjíríà yìí tó jẹ́ pé wọ́n mọṣẹ́ yìí dáradára òun ni wọ́n ti kúrò lórílẹ̀-èdè nàìjíríà yìí ó ní pàápàá jùlọ àwọn kan lọ sí apá abìkan nílẹ̀ adúláwọ̀ tí wọ́n fi kúrò lórílẹ̀‐èdè nàìjíríà yìí nígbà tí mohammed yìí tó ń sọ̀rọ̀ oníṣẹ́ káwá máa sọ wípé àwọn ibìkan lórílẹ̀‐èdè adúláwọ̀ yẹn ìyẹn áfíríkà tó tún dáa ju orílẹ̀‐èdè nàìjíríà lọ ni ó ní ẹ wò ó ẹ má jà parọ́ tanra wa jẹ orílẹ̀‐èdè nàìjíríà yìí ti ń ju àjò rẹ̀rìn o àjò rẹ̀yìn tá a bá ní wípé lórí ọ̀rọ̀ oníṣègùn òyìnbó dé o nítorí pé bí gbogbo wọn bá ti kẹ́kọ̀ọ́ tán báyìí fẹ́rẹ̀ báyẹn èéfìà wọ́n jápa náà nù ẹ̀ pé wọ́n kò lórílẹ̀‐èdè nàìjíríà ni yóò wá gbé orílẹ̀‐èdè nàìjíríà fúnra rẹ̀ ní ọdún mẹ́wàá gbáko báyìí láti lè rí nǹkan tó sọnù padà láti lè rí irú àwọn tí wọ́n kó lórílẹ̀‐èdè nàìjíríà yìí láti lè rí wọn padà nínú ìwé ìròyìn punch òun ló gbìyànjú jáde ní àárọ̀ òní láti inú ìwé ìròyìn punch yẹn òun náà ni mo fi wọ inú ìwé ìròyìn ìmọ̀ inú ìwé ìròyìn Guardian níbi tí ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún David Umahi níbẹ̀ ló ti ń rọ gbogbo àwọn gómìnà gómìnà jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà láti lè ṣe kínni káwọn náà máa kópa nínú ṣíṣe àbẹ̀wò sí gbogbo àwọn ojú ọ̀nà eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ṣe ní àwọn ìpínlẹ̀ wọn níbẹ̀ ló ti ń dúnkokò mọ́ wọn gómìnà pé ṣe rí àyín gómìnà eléyìí tí ẹ bá kọ̀ láìṣe kíni o láìṣe àmójútó gbogbo àwọn ọ̀nà eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láwọn ìpínlẹ̀ yín gbogbo ànáwó kankan o eléyìí tá a máa fún àwọn ìpínlẹ̀ yí padà ńbẹ́ bá sọ wípé ẹ ná owó kankan lórí àwọn ọ̀nà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n ńbẹ́ bá ní ẹ náà tẹ́ ò ṣe kíni tẹ́ ò ṣàmójútó rẹ̀ kò sí kọ́bọ̀ tẹ́ ó gbà o àmọ́ tẹ́ ẹ bá ṣàmójútó rẹ̀ tá a sì débẹ̀ tá a rí wípé à lóòótọ́ o àwọn ọ̀nà yìí ó dúró digbidigbi gangan lóòótọ́ àti lódodo àáfòyín lówó yín padà o òmáyé ló sọ̀rọ̀ yìí lópin ọ̀sẹ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Imo nígbà tó ń ṣàbẹ̀wò sí gómìnà Hope Uzodinma ní ilé ilé ìjọba ilé tó wà ní Owerri níbẹ̀ ni ó ti ń sọ wípé ìṣèjọba ilé tó wà lórí àléfà yìí àwọn fẹ́ iṣẹ́ tó jẹ́ kíni o tó jiná dénú dáadáa iṣẹ́ tó dùn ún wò tó sì máa ṣe kíni tó máa ní àlòpẹ́ níbẹ̀ náà ni ó ti ń gbóṣùbà kárí fún gómìnà náà lórí ṣíṣe àwọn ọ̀nà ìjọba àpapọ̀ ilé tó wà ní ìpínlẹ̀ Imo jákèjádò ìpínlẹ̀ náà ilé tí àwọn rí wípé wọn dúró déédéé ó sì ṣe iṣẹ́ náà dé ojú àmì níbẹ̀ náà ló ti ń gbóṣùbà kárí fún gómìnà Hope Uzodinma yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún àwọn gómìnà gómìnà tó kù nígbà tí ó ṣàbẹ̀wò sí gbogbo àwọn ojú ọ̀nà náà lára àwọn ojú ọ̀nà náà òun ni wọ́n pè ní amahuwozuzu orie amaraku àwọn ojú ọ̀nà náà ni wọ́n kéde lọ́lọ́pọ̀ òjọ̀kan ìjèjì tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n tí gómìnà náà tí ó ṣe ojú ọ̀nà nígbà tí gómìnà yìí tó ṣojú ọ̀nà yìí tí mínísítà náà sì ṣe àbẹ̀wò sí látàrábẹ̀ náà ni alákòóso yìí ló ti ń kìlọ̀ fún gbogbo àwọn gómìnà gómìnà pátápátá pé ó dá o ń bẹ́ẹ̀ bá ní ẹ ṣe àwọn ojú ọ̀nà gbogbo gbogbo ẹ rí wípé ẹ ṣàmójútó ẹ bó ti tọ́ àti bó ti yẹ ẹ jẹ́ mọ́ fẹlẹ́ yìí kà díẹ̀ nínú àwọn ìròyìn eléyìí tí a mú wá láàárọ̀ yìí níbi tí àjọ NDLEA ìyẹn àjọ eléyìí tó ń rí sí ìlògùn olóró lọ́nà àìtọ́ àti títà ògùn olóró lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbi tí wọ́n ti rọ́wọ́ tó arábìnrin kan ẹni ọgọ́ta ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Eunice Egwedi tí níbi tí wọ́n ti ń yẹ ilé rẹ̀ wò nígbà tí wọ́n mú arákùnrin kan tí yẹn ń jẹ́ ẹ̀múodòbù egbòèdè ní agbègbè kan ní ìpínlẹ̀ Ẹdó lọ́jọ́bọ̀ tọ́sí ọ̀sẹ̀ tó kọjá yìí lásìkò tí wọ́n rọ́wọ́ tó àmúodù yìí òun ni òun bá ní ẹ dákun ẹ̀sìn mi jẹ́jẹ́ o wọ́n bá mú un lọ sí ilé rẹ̀ nígbà wọ́n máa dé ilé rẹ̀ ni wọ́n bá bá ìyá ìyá rẹ̀ ń bẹ̀ o ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Eunice yìí nígbà wọ́n máa dénú ilé ọ̀hún lọ́ba de àwọn báàgì báàgì eléyìí ètòtò méjìlélógún báàgì eléyìí tí àwọn oògùn olóró tí wọ́n tó kúnnú rẹ̀ oògùn olóró yìí òun ni wọ́n pè ní skunk o nígbà wọ́n bá rí skunk ń bẹ̀ lọ́ba rọ́wọ́ tó màmá yìí o lòun náà bá ń ṣẹ́jú pàkópàkó àṣepé yẹn wá dé ní o lọ́ba dà àwọn oògùn olóró lọ́lọ́kọ̀ òjọ̀kún èjèèjì nínú ilé náà o nígbà wọ́n máa gbé gbogbo ẹ̀ sórí ìwọ̀n gbogbo ẹ̀ báyìí ó fẹ́ lè já ìwọ̀n nítorí pé ìwọ̀n wọn ó pọ̀ gidigidi gan ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ NDLEA náà ìyún Fẹ́mi Babáfẹ́mi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ lánàá òde òní ó ní ẹ wò ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ òǹwúdé ní ìpínlẹ̀ Ẹdó ní ọjọ́bọ̀ tọ́sí ọ̀sẹ̀ tó kọjá ó ní níbẹ̀ náà nígbà táwọn rọ́bọ̀tò nígbà tí àwọn tún gbé ìgbésẹ̀ àwọn tún wá rí àwọn oko eléyìí tí wọ́n ti gbin àwọn ewé ọ̀là sí ìyẹn ewé ọ̀là eléyìí tí wọ́n máa ń fà yìí o nígbà tí tí wọ́n tọ̀wọ́n dé ibi òkú náà ó wá lé ní ẹ́tàsì mẹ́rin òun ni wọ́n ní oko ọ̀hún ó pọ̀ gírangíran ọ̀hún ó fẹ́ lè dàbí odindi àgbàlá ìlú kan ọ̀hún òun ni wọ́n fi gbin ewé òyìn náà sí o táwọn sì bá gbogbo ẹ̀ jẹ́ ọ ní yẹn ní èjì o ó tún ní ó tún sì wá kù ó ní ẹ̀wẹ̀ àwọn tún wá rí àwọn agolo kankan ìyẹn agolo tomato eléyìí tí wọ́n máa ń lérò pé tòmátò ní bẹ́ẹ̀nbẹ́ nígbà wọ́n máa ṣí r ló bá jẹ́ wípé kìkìdá skọ́ǹkì òun ní bẹ́ńbẹ́ o nígbà táwọn máa bi wọ́n léèrè wọ́n ní ọ̀wọ́n máa ń kó lọ ní o sórílẹ̀-èdè Dubai ìyẹn sórílẹ̀ United Arab o ní ìpínlẹ̀ Dubai gangan níbẹ̀ làwọn máa ń kó skunk yìí lọ nígbà táwọn máa gbé agolo tomato yìí sórí wọn wọ́n ní ìyẹn wọ ogún kílógíráàmù ní iye ẹ wo ìròyìn ẹ̀ pọ̀ lọ́lọ́kan òjọ̀kan ìjèjì ńbẹ bá fẹ́ gbádùn ìròyìn ẹ̀ ṣáà lọ́mú ìwé ìròyìn Guardian ibi tí wọ́n ti ráwọ́ tó arábìnrin kan ẹni ọgọ́ta ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Eunice Egwuede létí òun náà ṣe iṣẹ́ oògùn olóró ẹ wo ìròyìn yìí lọ́lọ́kọ̀ òjòkun ìjèjì òun náà lẹ́yìn anáfààní láti mú wá fún yín tẹ́ ẹ bá náà kàn tẹ́ ẹ fẹ́ dá sí nínú àwọn ìròyìn yẹn pàápàá jùlọ àwọn ìròyìn eléyìí tí ó ṣẹlẹ̀ yín yàjóyàjó lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn gómìnà Dàpọ̀ Abíọ́dún àti gómìnà ìjẹta ní ìpínlẹ̀ yìí tẹ́lẹ̀ rí gómìnà tó ti wá jẹ́ asòfin àgbà Gbẹ́ngà Daniel eléyìí tí wọ́n da ilé ìtajà aya gómìnà tẹ́lẹ̀ náà rí Olúfúnkẹ́ Daniel tí wọ́n dà á wó kí ni ẹ̀yin náà rí sí kí ni àwọn ojú ìwòye tẹ́yin náà fi ń wò ó kí ni nǹkan tí ó fẹ́ máa dàbí bí kàyéfì láàrin nǹkan méjèèjì yẹn ẹ jẹ́ kájọ máa fi àwọn àtẹ̀jíṣẹ́ fi ránṣẹ́ sábẹ́ comment section ẹ jẹ́ kájọ fi jómi tó rọrọ̀ ẹ wò ó níwọ̀nba díẹ̀ lè tani náǹfààní àti mú wa ní àárọ̀ òun náà lélẹ̀ ẹ já tún náà yọ̀ká pàdé ní ọ̀la ìran àdúrà tèmi ó máa gbà ní wípé títí tá a fi pàdé lọ́la ìbànújẹ́ kankan kò ní ṣẹlẹ̀ sí mi àti olúṣọlá olómiẹ̀gbọ́n ló kàn mí ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá.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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.